والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعن سمرة بن جندب أن النبي صلى الله عليه وسلم قال أن النبي صلى الله عليه وسلم كان يستغفر للمؤمنين والمؤمنات في كل جمعة رواه البزار بإسناد لين وعن جابر بن سمرة أن النبي صلى الله عليه وسلم كان في الخطبة يقرأ آيات من القرآن يذكر الناس رواه أبو داود وأصله في مسلم وعن طارق بن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا أربعة مملوك وامرأة وصبي ومريض رواه أبو داود وقال لم يسمع طارق من النبي صلى الله عليه وآله وسلم وأخرجه الحاكم من رواية طارق المذكور عن أبي موسى وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ليس على, المس... ليس على مسافر جمعه رواه الطبراني بإسناد ضعيف وعن عبد الله بن مسعود رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا استوى على المنبر استقبلناه بوجوهنا رواه الترمذي بإسناد ضعيف وعن الحكم بن حزن ابن حزن رضي الله عنه قال شهدنا الجمعة مع النبي صلى الله عليه وآله وسلم فقام متوكئا على عصا أو قوس حديثي wọ́n sì jẹ́ ìtẹ̀síwájú àlàyé nípa ìlànà anábà muhammed sallallahu alayhi wa sallam lórí salatul jumu'ah. hadith alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ hadith samura ibn jundub radiyallahu anhu. wọn lánà bí sallallahu alaihi wa sallam kana yastaghfiru lilmu'minina walmu'minati fi kulli jumu'ah wọn lánà bí sallallahu alaihi wa sallam ó jẹ́ ẹni tó ṣe pé a máa tọrọ àforíjì fún àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin ní gbogbo ọjọ́ jùmùá. hadithi yìí alimami al-Bazzar òun ló gbé jáde nínú tírà rẹ̀ ṣùgbọ́n bí isnadin layyinin gba ọ̀nà kan da'if ọ̀nà kan tó lẹ lọ́gbàgbé jáde. ó wá nínú àwọn riwayat mi pé kana yastaghfiru lil muslimina wal muslimat ó máa ń tọrọ àwọn mùsùlùmí lọ́kùnrin àti àwọn mùsùlùmí sóbìnrin à ń sì ti mà wípé kò sí ìyàtọ̀ láàrin mùsùlùmí àti mọ́mìnì nítorí pé mọ́mìnì mùsùlùmí náà ni tó tún ní àlékún àjùlọ mọ́mìnì mùsùlùmí náà ni tó tún ní àlékún àjùlọ bẹ́ẹ̀ sì ni tí wọ́n sọ pé mọ́mìnì lèèyàn wàlhẹ́ẹ̀l dárọ́jà islam ló ṣẹ̀ṣẹ̀ ní. kò tí darajatul iman a sọ pé bẹ́ẹ̀ ni àdúrà yẹn náà tún kárí gbogbo mùsùlùmí wọ́n dẹ̀ ẹni tí ò tí ì dé ìpele al-iman àyí bi'tibari ma sayaqunun ìyẹn ni pé a pè wọ́n bẹ́ẹ̀ wòye sí ní táwọn náà ń kọ́ tí wọ́n padà dà máa ń tọrọ fáwọn àti àwọn olùgbàgbọ́ òdodo lómìnrin àdìsí yìí ó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tó gbà wá lẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó mú wá àárín nínú àwọn àdìsí míì náà kan kò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé òfin tó tọ́ka sí ń kọ́ kò sí nínú òfin lẹ́yìn tí mà gbogbo wá nínú àwọn àdìsí fún àwọn mùsùlùmí nínú kótóbà rẹ̀ ní ọjọ́ jùmọ̀ ó máa ń ṣàdúà ó máa ń tọrọ àforíjìn ṣé nǹkan kan náà ni àbí ṣe nǹkan kan náà ó máa ń ṣàdúà fáwọn mùsùlùmí àti ó máa ń tọrọ àforíjìn fáwọn mùsùlùmí ṣé nǹkan kan náà ni àbí ṣe nǹkan kan náà tọ̀tà máa sọ pé nǹkan kan náà ni àdúà ọ̀fẹ́ ju ìtọrọ àforíjìn lọ tó bá sì jẹ́ pé bá máa tọrọ àdúà ó máa ń ṣe àdúà fáwọn olùgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé ìtọrọ àforíjì ńkọ́ ó ti wọ inú rẹ̀ ṣùgbọ́n kí ló dé tíró ẹ̀gbà wáyìí tó ń mẹ́nu ba ìtọrọ àforíjì lásán nítorí wípé ó súnmọ́ kó jẹ́ wípé ìtọrọ àforíjì máa ń pọ̀ jù nínú tí máa tọrọ fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn sì ti mà nínú òfin ṣẹ̀ríà tó gbogbo ẹni tó lọ́wọ́ bá forí jìn yóò sínú rẹ̀ fún. àforíjìn òun ni kọ́kọ́rọ́ gbogbo rẹ̀. ìgbà tó wá sọ pé ṣe ìkóléjúmọ̀á ìkóléjúmọ̀á ṣé ní gbogbo ọ̀sẹ̀ àbí ṣe ìkóléjúmọ̀á ṣé nínú gbogbo khutubati salatil jumu'a àbí ṣe ìkóléjúmọ̀á nínú gbogbo ọjọ́ júmọ̀à láì jẹ́ pé ọjọ́ àsìkò sọ̀lá àbí ìgbà kútùbà a sọ pé ṣe kó lè júmọ̀à nítorí pé ó ti yé ìgbà tó ti yé náà lọ sọ alẹ́ni tó gbà wá ń kọ́ ni ò sì sọ torí pé ọ̀rọ̀ ẹni tó gbọ́rọ̀ wá lélẹ́yìí kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó máa sọ̀rọ̀ tó jọ báyìí ó máa ní ìdájọ́ pé ànábì sallallahu alaihi wasallam náà ló sọ fi kulli jumu'ah fi kulli khutbati jumu'ah في كل خطبة جمعة وعليه قد يعني ثم أنسى خطبة الجمعة قد أخصص جزءا من خطبته للدعاء للمسلمين قوسي أدان يلي أقاقا إنه خطبة لا تسيادوا فاها مسلمين لا تسيادوا فاها مسلمين فلي جبعين طبعا سبب كان لي ó lè jẹ́ pé òun ló pe àdúà nígbà tó wà lórí mímbàrì yẹn gẹ́gẹ́ bí ẹni tó wọnú mọ́ṣáláṣí lákòókò tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ kótóbà lọ ó sì sọ pé òjò ọ̀rọ̀ ìyàn mú ọ̀dá sì dá bébí tí ṣe ń pa wá bẹ́ẹ̀ ni àwọn arúgbìn wa ń rọ bẹ́ẹ̀ làwọn nǹkan ọ̀sìn wa ń kú ẹ bá ní bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n rọ̀jò fún wa nábì sì gbọ́wọ́ sókè. So ó sì bẹ́ẹ̀ lọ́n bẹ́ẹ̀ ẹni tó gbọ́ ẹgbà ọ̀rọ̀ wá wọn lànà sallallahu alaihi kò kúrò lórí mímbàrí rẹ̀ yẹn ṣáájú kó tó di pé gbogbo aṣọ rẹ̀ ló tutù jìgbìnì òjò yìí ọ̀wá yìí rọ̀ títí tó sì di ní júmọ́ àmì ẹnìkan náà tún wá tòtòjò bá rọ̀ ẹ pè ju ọ̀rọ̀ tí ọba tún rọ̀ ẹ pè kọ̀ ọ̀rọ̀ wọn ànábì òjò yìí ti pọ̀ jù ń wọlé o. ó sì ń kó bá wa o àpékọ́ máa rọ̀ ma o ṣùgbọ́n kọ́ máa rọ̀ ma ṣùgbọ́n kọ́ wa. Ànábì wa ṣàdúrà pé agbègbè wa ni wọ́n máa rọ̀ sí ìwọ lọ wọ́n tún wa lórí ma òjò yẹn sì ń ka ń sì ń ka ń sì ń ka kú nínú Medina ó fi di pé ń rọ̀ sí agbègbè rẹ̀ ó máa ń ṣe àdúà àbí wọn máa ń tọrọ àforíjìn kò túmọ̀ sí pé kótóbà kó wá jẹ́ pé min awwaliha ila akhiriha du'a. Hmm, nígbà tí kótóbà bá yí padà tó bá dà àdúà ẹ̀rọ pé wọn adé máa ń ṣe bẹ́ẹ̀ yẹn yóò tún débi pé pé kí wọ́n gba sàrà sí kí gbé kalẹ̀ wọn ju ni bàbá kótóbà. tó ń torí de eléyìí báyìí ó máa ń ṣe àdúà kò túmọ̀ sí pé gbogbo kótóbà ni àdúà. eléyìí jẹ́ báwọn. torí ẹni àwọn olùmọ̀ sọ yìí pé hadisi yìí àti rúra àti rúra ẹ̀ ṣé ń tọ́ka sí pọ́nrán yẹn ní ká ṣàdúrà ni àbí ohun tá a nífẹ̀ẹ́ sí yìí yẹn ohun tá a nífẹ̀ẹ́ sí nítorí pé ó wà apá kan ẹni tó bá sọ pọ́nrán yẹn ni yóò pe àdúrà náà ń bẹ nínú ẹni tó bá sì ní kí ni mandobon ilẹ̀ hadisi tó tẹ̀lé ó tún jẹ́ ti Jabir ibn Samura radiyallahu anhu qala nabiyyu sallallahu alayhi wa sallam kana fil khutbati yaqra'u ayatin min al-Qur'an yudhakkiru an-nas rawahu Abu Dawud wa asluhu fi Muslim ẹgbàá wáyé ó ní anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹni tó ṣe pé tí máa ń sọ kútùbà á máa kí ara al-Qur'an eléyìí túmọ̀ sí pé أي يستمر على ذلك ويكثر من قراءة آيات من القرآن يعني كي وقوع تانا بس خطوة من كاية القرآن ó sì máa ń ka alukur'ani ní ọ̀pọ̀lọpọ̀ níbi ká rí inú àdìsí sàhábíyà kan tó sọ pé òun ọ̀há suratu Qaf àfi ní ẹnu anabi sallallahu alaihi wasallam látàrí kíké tó máa ń ké súra yẹn lọ́pọ̀lọpọ̀. eléyìí túmọ̀ sí pé àwọn kútùbà tiwa tá à ń ṣe lónìí tó ṣe pé ọ̀rọ̀ lásán ni kò ní sí alukurani níbẹ̀ ọ̀rọ̀ lásán ni bóyá lẹ́yìn ayé alákọ̀ọ́kọ́ tún ìparí rẹ̀ kò tún ní sí nǹkan míì má kódà o ọ̀tàkù hadi nàbí sallallahu alayhi wa sallam alqa'imu ala qira'ati ayatin min alqur'ani fil khutbah ìlànà anabi sallallahu alayhi wa sallam tó dúró lórí ká kí àwọn àyà kan nínú alkhutbah àwọn àyà alqur'ani tura ló sì wá nú ẹgbà wá kan wọn nàbí sọlá àzìnà wọn pé kúlíwá yọ kàfírún qul huwa Allahu ahad nínú kótóbà rẹ̀ nínú èyí tó túmọ̀ sí pé ká máa ṣe kathratu ìrọ́dì ayatin min al-Qur'an nínú kótóbà wa o àwọn àyàtà máa mú wá yẹn yóò jẹ́ pé ròǹgbà wa pẹ̀lú ẹ̀ àti ti ẹni tí ń gbọ́wọ́ máa rí ẹ̀ nípa aràn létí. a máa ṣe ìrántí fún un yẹn kékeré sọ̀rọ̀ tèmi lọ́jà láti ṣe ìrántí fẹ́ni tí ń tẹ́tí gbọ́ mi nínú kútùbà èyí tó jáàjù ní kí n máa ṣe ìrántí fún pẹ̀lú àwọn àyà alukur'an torí kó sọ yìí pé ẹ̀ káàna fi kútùbà ẹ̀ anna nabiyyu sallallahu alaihi wasallam káàna fi kútùbàtì yaqra'u ayatin min alukur'an yudhakkiru an-nas so eléyìí yẹn yudhakkiru an-nas á sọ yìí pé maf'ulan li ajlihi ìmbẹ́láyé táti fún ohun tá a ti torí rẹ̀ sọ iṣẹ́ yìí di maf'ulu táti fún fatha ìyẹn ni kíkí ló fà tí máa fi ké ó ń ké láti ṣe kíni láti ṣe ìrántí fáwọn yìí ìyẹn ni pé àwọn àyà ti ń ṣe ìrántí fáwọn yìí kí ló fẹ́ kí ló fẹ́ fi ṣe ìrántí fáwọn yìí náà bí kò pa wọn láṣẹ pé kí wọ́n ṣe kíni kó máa páyọ̀ lọ àwọn àyà ti ń sọ nípa páyọ̀ lọ ti ń sọ nípa páyọ̀ lọ yọ pọ̀ nínú. No kótóbà rẹ̀ sọ eléyìí túmọ̀ sí wípé ó yẹ kí gbogbo ẹni tó máa ń ṣe khutbatul jumu'ah kó rántí pé ń ta àgbàlérò pẹ̀lú khutbatul jumu'ah tadhkiru annas ríran àwọn èèyàn létí ní ta àgbàlérò kí sí ká máa sọ history ká ran àwọn èèyàn létí kí ló fẹ́ ran wọn létí fẹ́ ran wọn létí bí ẹ sì bẹ̀rẹ̀ ibi tẹ́ ẹ dé ibi tẹ́ ń lọ bó láti ṣe bẹ̀rẹ̀ ẹni tí ń sọ kútùbà máa rán alẹ́ tí hal ata ala al-insani hinu min dahri lam yakun shay'an madhkura so níbola dé gbogbo tí kálukú ń ríra rẹ̀ nínú ẹnu pàǹdùkú àti wàhálà ilé ayé yìí níbola ń lọ gbọ́pẹ́ bọ́yá ńkọ́ oníkálukú wọ́n padà dára alẹ̀ á di kínni kánà ó ti sẹ̀mí òun dà ó ti lọ so lópin ìgbà táwọn èèyàn bá ń rírọ ẹ̀kọ́ yẹn kọ́ ẹ rántí pé ẹlòmíì lẹ́yìn júmọ́ àwọn tún di jùmùà sọtẹ́yìn ọba wa lo àǹfààní kútùbà yẹn láti ráwọn èèyàn létí tí ó ṣe wọn láǹfààní níbi tí wọ́n dé tí ó wúlò fún wọn níbi tí wọ́n ń lọ kútùbà yẹn wà meaningless so ìrántí gbọ́dọ̀ pọ̀ nínú kútùbà kò wá túmọ̀ sí pé kọ́jọ́ pé kútùbà kan tó ti ṣe láti two thousand years àbí one thousand two hundred two hundred years ago náà wà lọ gbé wa irú rẹ̀ wà kò sí wọ́n wà lákọọ́lẹ̀ so tí wọ́n sọ pé ìjọba àwọn ṣe déètì báyìí ní Baghdad wọ́n ṣe báyìí déètì báyìí ní Damascus déètì báyìí nígbà báyìí Mecca déètì so eléyìí kò túmọ̀ sí but kò túmọ̀ sí pé àlè sàǹfààní ń bẹ àlè sàǹfààní ń bẹ káwo bí àwọn ṣe ń ṣe ìrántí fáwọn èèyàn sùtọ́ àná bá rí pé èèyàn wa gáfúlà wà fún wọn bẹ́ẹ̀ á lo irú àwọn kẹtọ́ bá lò ní ìrántí báyẹn hadithi tí a kà yìí ó túmọ̀ sí ẹni tí ó bá ṣe kútúbà ó sagbára láti rí páyà alukur'ani pọ̀ nínú kútùbà àwọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú ọ̀nà tá a máa gbà máa kí ni a fẹ́ bá àwọn èèyàn sọ. òun náà ni ká máa lo almu'jamu almufahris li alfadil qur'an index table of quranic verses. níbẹ̀ yẹn nísìmọ́ fẹ́ sọ̀rọ̀ ku so màá ma wá mímú ọ̀tá gbogbo mọ́ọ̀tù mọ́ọ̀tù mọ́ọ̀tù mọ́ọ̀tù tọ́wánú alukur'an yóò kó wa fún un. sò láti ara ẹ wá dúró ayé àti ọwọ́ àánú kútùmá yẹn ẹ wá dúró ńtọ́ lọ sọ nípa kú ibẹ̀ ni màá ti arrange ẹ̀ ǹjọ́jẹ́ mọ̀ wípé ikú yẹn kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo aláàkú torí ẹ ọlọ́run sọ pé kullu nafsin dha'iqatul maut ǹjọ́jẹ́ mọ̀ ìpínpàtàsíkò kú kálukú bá tó kò ní yẹ kò ní yẹ walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha àti rúkẹ́ tó bá mú mọ́tò wá fún ọ yóò tún mú al-alfaz dhatul alaqa àwọn gbólóhùn tó tún ní í ṣe pẹ̀lú kú yóò mú wa fún wa wá dúró àyà tó rí kó wa wọn là ìkọjẹ pé báyà wé street kan mọ wa lọ sí pé ikú sèyàn ni àbálùjànú sálùjànú ni àbí màláìka kàràǹfọ́ọ̀kì ṣùgbọ́n kẹ́nà màá tún wá àdìsá nàbì sallallahu alaihi wa sallam àwọn tíra tún wá bẹ́ẹ̀ yẹn náà sẹ́kọ̀ọ́ àná tó máa ṣàlàyé gbogbo bí tí gbólóhùn yẹn ti wá náà àdè. bó la nàbì sọ sọ́n pa kú bó ló sọ́n pa kìnnìún ó rí i pé o lè sọ́tán lónìí o lè sọ́tán lọ́sẹ̀ tí ń bọ̀ òtún lè ọ̀gbẹ̀tọ̀ mọ́ọ̀tù serial one mọ́ọ̀tù serial two mọ́ọ̀tù three tí àwọn yóò ṣe pé ó tó mọ́ọ̀tù tó. sọ àwọn àyà yẹn pọ̀ àwọn àdìsí yẹn yóò ṣe kí ni ìwòpọ̀n tá a gbà lérò pẹ̀lú kótóbà kì í ṣe pé history tá a gbà lérò ká rán àwọn èèyàn létí kó sì sí tó dùn rán èèyàn létí bí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábìá Muhammad sallallahu alaihi wa sallam. ìgbà wọn lẹ́kẹ̀ta owó látọ̀dọ̀ tọ́ọ̀rì kọ́mọ shihab anna rasulullah sallallahu alaihi wa sallam qal aljumu'atu haqqun wajiban ojúṣe tó jẹ́ ọ̀ràn èèyàn ní àṣẹ o ojúṣe tó jẹ́ ọ̀ràn àyàn ìníjúmọ́ àṣẹ ala kulli muslim lórí gbogbo mùsùlùmí ìyẹn ni pé al-jumu'atu kìí ṣe náfìlà al-jumu'atu kìí ṣe fardu kifaya pété àwọn kan bá ti lọ kìí sọ̀rọ̀ yẹn lórí tiwa rárá fardun wajib wujubun ayni. ojúlówó ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹnìkọ̀ọ̀kan ṣùgbọ́n tíjúmọ́ àjọràn yẹn lórí irú rẹ̀. so eléyìí ló túmọ̀ sí wípé láwùjọ tiwa púpọ̀ nínú àwọn mùsùlùmí wọn mẹ̀sìn Islam wọn mẹ̀sìn Islam kọ́dà àìmẹ́yìn lẹ́lọ́sẹ̀ sọ̀látùl júmọ́ ibi tó wà náà ni ọ wà tẹ́ ìdáríde abẹ́yìn ò tí ì rírí láwọn àwùjọ yìí ọkọ́ mọ̀ bàjẹ́ mùsùlùmí náà sì lọ náà kódà kò ní kò tiẹ̀ ní fura pé nǹkan kan sí o. à ṣébi tí ẹ̀wà náà lọ sí pé ibẹ̀ náà làwà náà ibi tí a wà látẹ̀kàn náà làwà sósì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀. من فعل كذلك في حق الجمعة ماذا عساه أن يفعل في غير الجمعة من الصلوات ẹni tó bá ṣe bẹ́ẹ̀ nípa sọ̀láàtì ojúmọ́ akílá àárò pé yóò ṣe ń pa àwọn sọ̀láàtì yòókù yóò gbòòrú jáì tó ìdí nì tó fi jẹ́ pé ẹ sọ fún kó yé júmọ́ ojúlówó ọ̀ràn yẹn ni ẹnìkan kì í gbé sẹ́nìkan ètò kan sọ pé ńgbà táwọn kan ti lọ sí ojúmọ́ àwọn ọlọ́run aláforíjìn kì aláforíjìn fún ẹni tí máa fẹ̀sìn rẹ̀ tí máa fi ń ráàlú. lórí gbogbo mùsùlùmí ó túnà sí pé aljumu'atu la tajibu ala ghairi mùsùlùmí júmọ̀ aki í sọ̀rọ̀ lórí ẹni tí ìwà ṣe mùsùlùmí ẹnìkan rí bẹ́ẹ̀ ṣe ń tu lọ sí mọ́ṣáláṣí inú rẹ̀ dùn ní masha allah la quwwata illa billah sọ́nà lè tẹ̀lé yín gba ìsìláàmù náà tó bá ti gba ìsìláàmù marhaban bí ha mọ́ṣáláṣí ìhà أما بدون الإسلام فلا تجب عليك الجمعة ولا غير الجمعة على سبيل الامتثال walakinnaha tajibu عليك bilquwwa ọ̀ràn yẹn ni lórí rẹ ṣùgbọ́n ọ̀ràn yẹn tó ṣe pé tó o bá ṣe pẹ̀lú bó o ṣe wà wọn lọ́hùn nígbà torí ẹ̀ ló ṣe jẹ́ pé káfíìrì gbogbo táwọn ṣe náà ló dọ́ràn yẹn lórí rẹ àmọ́ tó bá ṣe ń kọ́ ọlọ́run bò ní gbà torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé a wàá sọ pé kó lè bàa jẹ́ gbígbà torí pé kìí ṣàṣedànù lọ́lọ́run fẹ́ ká fẹ́ ká ṣe àṣegbà lọ́dọ̀ aslim tasla gba islam kò lè bá a la ilé ìjọba fi jama'atin wọn ìdájú mọ́ àṣẹ wọn ìdájú mọ́ àṣẹ pé ẹ̀yin náà ti ṣe jùmọ̀ àbẹ́ àti ṣe yàrá ẹ̀ wọn ìdájú mọ́ àṣẹ wọn ìdáṣe yàrá wọn ìdáṣe ní pálọ̀ wọn ìdáṣe ní masjid fi jama'a condition tiẹ̀ nu jama'a gbọ́dọ̀ wà pípọ̀ èèyàn agbọ́dọ̀ wà illa arba'a àyàfà àwọn èèyàn mẹ́rin kan o ẹni jùmọ̀ àkè sọ̀nà yàn lé lórí o tó ń ti pé mùsùlùmí làwọn náà alákọ̀ọ́kọ́ mamlúkọ́n ẹrú ẹrú tọ́jú owó fẹ́lòmíì jùmọ̀ àkè sọ̀nà yàn lórí ẹ̀ lèmá wọ́n ní lè anna waqtahu mamlúkọ́n li sayyidih wal jumu'atu. يحتاج أداؤها إلى وقت والمملوك لا وقت له فلا تجب عليه الجمعة يعني جمعة سيسير بكاتا كوكو ẹrúkúmọ́ ta ló là kókó rẹ̀ olówó rẹ̀ kò túmọ̀ sí pé tó bá jẹ́ mùsùlùmí ìgbà tí jùmọ̀ àtújọ́ náà lórí rẹ̀ kọ́ máa wòran o yóò ṣe sọ̀lá tó àvọ́hùn ẹnìkan á ní àà nínú ká túlẹ̀ kọ́ lọ́ọ́ ṣe jùmọ̀ à àti kó ṣe sọ̀látò dòhùrù èwo lọ́gbà àkókò jù jùmọ̀á rakaata wà dòhùrù àrùbáwò rakaata èwo lọ́gbà àkókò jù jùmọ̀á ni torí pé kíni tonti pé raka méjì ni kótóbà wà. ok wọ́n ní ó lè omiti àti lọ sí kótóbà kó rí pò ń bá raka méjì àà ọ̀hún àmọ́ àfẹ̀sìn ṣeré pé kíni lẹ́yìn tẹ́ ń ṣiṣẹ́ ìjọba tí wọ́n ṣe láti dijọ́ jùmọ̀á wọ́n máa wò pé sí bàbá yẹn ó ti bẹ̀rẹ̀ sọ̀láàtì ó ti bẹ̀rẹ̀ sọ̀láàtì kùrán lè bá iṣẹ́ wa jẹ́ o ten ten minutes ni wọ́n fún wa wọ́n máa wò àti ẹnjẹ́ ọlọ́wọ́ ìkúwọ́rú lọ́wọ́ máa túbọ̀ sọ́dà bá iṣẹ́ tí ó gbìn wà lùjánná lẹ́ ń ṣeun o nínú júmọ̀ àti sẹ́tẹ̀ǹsì ṣoṣù wọn náà gbìn wà lùjánná tọ́ ẹ̀yin náà dájọ́ lọ́pọ̀lọpọ̀ sí náà ni àwọn mọ́ṣáláṣí wọn wá kó pé júmọ̀ àgùkan yìí sago kan àbọ̀ sódà tó àwọn òṣìṣẹ́ ṣé òṣìṣẹ́ ni àmọ́ wa gbó ni ilé ìjọba àwọn. ok ẹrú ìgbà tó ṣe é pé àkókò rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ ọ̀gá rẹ̀ lọ́wà kò sáyè àfitọ́gà bá ṣe kínni tó bá yọ̀ǹda fún un tó bá sì wá yọ̀ǹda fún un ìgbà tí òjò ràn ẹ̀ lé lórí tó bá lọ sótó àbí òtò òtò mo pé yẹ wa kọ̀ lákòókò ẹni tá àkókò rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ fún un síbẹ̀síbẹ̀ tó ń ti mẹ́sẹ̀ fún yẹn tó bá lọ á sọ pé insha ó ti tó kò nídìí kó tún ṣe salatu dhuhr wa imra'a obìnrin obìnrin jùmọ̀ àkì sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ limadha wọ́n nítorí pé obìnrin aslan salatu tiẹ̀ tó bá ṣe ń lé rẹ̀ ńlọ́lọ́lá ju èyí tó lọ sí ní mẹsídìdì lọ bímá fi dhalika al-jum'a tó fi dórí jùmọ̀ walakinnaha tusalli fi dariha dhuhran la jùmọ̀ àmọ́ wàá tí ó bá ṣe sọ láti lé rẹ̀ dhuhr ni ó sì kéé ṣe jùmọ̀ kọ́ wá ṣe dhuhr yẹn lé rẹ̀ yawmul jumu'a ó lóore ju lọ sí masjid lọ láti lọ ṣe sọ̀láàtò al-jumu'a àti mọ̀ntọ́fà. tí o sì jẹ́ ọ̀ràn lórí obìnrin náà la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khair sọláàtù tó bá sí lé wọn ló lóore jù èyí ò jábà wọn wọ́n sọ bí yíyọ ọ̀nà àtọmọdé kékeré jùmọ̀ àìsàn ẹ̀ lórí rẹ̀ auslan gbèrò jùmọ̀ láti ju alayhi min ṣọlẹ́wà ní ìsìn lóhùrù ọ̀là asr wal maghrib wal isha was لا تجب عليه تلك الصلوات بين أن جمعة ما تتجانا لولا بولا سكت لا سكولو يسون تريه وتما سكت ما يكفي الصبي يعني àwọn nìkan náà kọ̀ fún masjid ní ọmọ ìjùmọ̀ sáfù kìíní títí dé kẹta gbogbo àwọn ọmọ kéékèèké náà ní ká ah, ẹnì kankan wà masjid ní ká àwa ń kọ́ ẹ má bínú èèyàn náà lẹ́yìn náà ọ̀làkín bẹ́ẹ̀ náà níbi kí wọ́n dé mẹ́sídìí ní yawmul jumu'ah kí wọ́n kó gidi obìnrin ni sáfù àwọn obìnrin àwọn obìnrin àwọn obìnrin àwọn èèyàn wá ní àwa ń aláwọ̀ wọn wá ní. ògidì ẹrú lọ́wọ́ torí pé la ahada fihim tajibu alayhi kò torí di eléyìí ẹ̀ àrò àṣìṣù láti gbòòrò kálukọ́ mọ́ lọ́lé. wa maridun júmọ́ àná ìtún sọ̀rọ̀ yẹn lórí aláàrẹ̀. nìmọ́dá nítorí pé tí ń ṣe kò ní jẹ́ kó lè sára balẹ̀ ohun tí ń ṣe kò ní jẹ́ kó lè sára balẹ̀ so ìgbà tí wọ́n máa ń ṣe kútu àwọn àti wọ́n máa gbin ni yọ́n máa gbin yọ́n máa yọ́n máa yọ́n máa kérora èwo hmm, hmm, hmm, la fẹ́ mú gbọ́. kódà ẹni tí ń tún tọ́jú rẹ̀ ẹni tí ń tọ́jú rẹ̀ gan-an tó bá ń pẹ́ àárẹ̀ yẹn gba ọ̀la kú lọ ó dùn ní wáá síjú mọ́ apá láàrin gbẹ̀gbẹ̀. tẹ̀lé ìjẹba wọn á yìí Abu Dawud ló gbà wá ṣùgbọ́n ẹni tó gbà dé ìsìwá kí wọ́n ti kó kọ rẹ̀ ibn Shihab wọ́n ní sàábìn ó ti wà látàrí gba Islam lẹ́yìn ìgbà tó lọ sọlọ́lá àṣọlọ́ lójúṣe ọ̀nà ó jókòó pẹ̀lú ànábi ọ̀rọ̀ ànábi ọgbà ànábi ọgbà ànábi gbọ́ sàábẹ̀ ni lákìnnáhó lẹ́mìíyẹ́sìmá mìnà nàbí kan rí tó ṣe rí wáyà rẹ̀. bóyá àti délé ń nǹkan kan tó ṣe rí wáyà àbẹ́rẹ́ nǹkan ọba anabi lọ ọba anabi lò gbà ṣùgbọ́n kò gbọ́rọ̀ kankan wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam bó wa lélẹ́ ìsìwá jẹ́ exemption wọ́n ní kò gbọ́ kò gbọ́ so wa adamu as-sama'i dalilu ad-da'f àìgbọ́ àsìlá gbọ́ àbẹ́ ẹ̀gbọ́n tó sọ ni anna rasulullah sallallahu alaihi wasallam pé anabi sọ pé sẹ́wọ̀n pé pé ànábì sọ pé yóò jọ lójú tiwa pé yẹ́sù òun náà gbọ́ tó kọ́ gbọ́ so nítorí délé àwọn sọ pé sàbí nítorí àti wájú sàbí àti gbogbo sàbí ọdún ẹni tá a mọ̀ gbọ́rọ̀ wọn sódodo ni wọ́n so ṣé wọ́n á ba àdéhùn yẹn jẹ́ kò bá jẹ́ inṣàlá because turai pé tábìrì ni ńlọ́wọ́ sọ pé ànábì sọ ó sì léwu. So,

sàábé ló ti gbọ́ sàábé sàábé sàábé gbogbo wọn kú mọ́ ọdún òru. ìyẹn tó bá pọ̀ wọlé nìkan ló ṣe àdìsí yìí tó bá ṣe pé ọwọ́ rẹ̀ nìkan ló ṣe é so ṣùgbọ́n ó ṣe ṣe kọjá pé <coughs> so ṣùgbọ́n àwọn ìgbà wa mi tún wá ọgbà wọn mi wá lọ́dọ̀ abu abdullahi al-hakim fún àdìsí yìí tí wọ́n ní sàábé yìí gbà wá látọ̀dọ̀ àbí musa al-ash'ari radiyallahu anhuma ṣùgbọ́n wọ́n ní ọ̀nà tó náà tún gbà wá àwọn kan wà ń bẹ̀ tí wọ́n tún jẹ́ àwọn du'afa o lára kulli hal àdìsí yẹn òun fúnra ara rẹ̀ lẹ̀ ṣùgbọ́n aráwọn àdìsí mi tuntun lẹ̀ tuntun lẹ̀ tuntun lẹ̀ tuntun kùn tá a bá jọ̀ìn gbogbo ẹ̀ pọ̀ wọn là lè rẹ́rì mú jáde ń bẹ̀. ọ̀dà ẹni tó jẹ́rú tíjú mọ́ àkè sọ̀ràn lórí ẹ̀dúrúpẹ́nu tún kù lórí àwọn nǹkan ìyẹnu àwọn olùmọ́kò sòyàtọ̀ sí hadith sábìsì balẹ̀ ìjùmọ̀ wà àyàfi tó jẹ́ pé nìkan bí àwọn bọ̀hìrì àwọn sọ pé mamlo jùmọ̀ náà ti jọ́ràn yẹn lórí ẹ̀ nítorí pé sọ pé ayọ̀ alladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw wa huwa min ahli as ìwọ̀n gbà tó ẹrú náà jẹ́ pé ẹni tó lè dá lọ kí wọ́n á ní túmọ̀ rẹ̀ sáró ni. níta àwọn owó nù ẹ mọ̀ pé tó sì dọ́gba pẹ̀lú dọ̀ ìríyà wọn nù. ok ní ìsìn ẹrú àtòmìnrin àtọmọdé kékeré àti aláàrẹ̀ ìgbà ogun lẹ́rù tó yẹ kí wọ́n ṣe sọ̀látò júmọ̀ ẹni tó jẹ́ mamlok àti ọmọdé kékeré tó súnmọ́ àti bàlágà àti aláàárẹ̀ ẹnìkan nínú wọn tí ó bá jẹ́ pààrẹ̀ kú ẹnìkan nínú wọn kò gbọ́dọ̀ ṣe sọ̀látò gbọ̀họ̀ dípò sọ̀látò jùmọ̀ ṣáájú kún tó parí sọ̀látò jùmọ̀ rò pé wa ẹnìkan nínú wọn gbọ́dọ̀ ṣe sọ̀látò gbọ̀họ̀ ṣáájú kún tó parí sọ̀látò jùmọ̀ torí al-abdul mamluk yẹn ẹrú yẹn ó ṣeéṣe kó tó di pé wọ́n ṣe ìkọ́mọ̀ fún sọlátul jumu'ah àbó ṣeéṣe wọ́n ti ti ṣe ìkọ́mọ̀ fún sọlátul jumu'ah wọ́n ti bẹ̀rẹ̀ sọlátul jumu'ah kó tó di pé imaamu sálámà kó lówó rẹ̀ sọ pé anta hurrun li wajhillah mo ti tu ọ́lẹ̀ ọ̀dọ́ ma. fa idha sara hurran wajabat alayhi al-jumu'ah. sọ bí aláìsè ní ọ̀jẹ̀ torí ẹ̀ yóò ṣe sùúrù torí yọ ọmọ aràn kan pé inṣàlá àwọn ọmọ lè rómìnira mi láàrin ìgbà tí hmm, nítorí pé wọ́n parí sọ̀látùl jùmọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọdé kékeré tó ti súnmọ́ àti bàlágà kò gbọ́dọ̀ ṣe sọ̀látùl zuhur ṣáájú kí wọ́n tó parí kó irun gbé lọ ní ìsìnkú orí pé màá ní ìjáde láàrùn kíkẹ́ náà òun náà di kíni ẹni tí júmọ́ àádọ́rùn ẹ̀ lé lórí nù á sì sọ kókó lọ́wọ́ ọjà náà kíá gbogbo àmì síláṣí lọ. bẹ́ẹ̀ náà lálàárẹ̀ ọlọ́run lè fún lálàáfíà láàrin ìgbà tí wọ́n ń ṣe kútùbà sígbà tí wọ́n ti sùn láti júmọ́ àwọn wàá ṣe sùúrù ó dìgbà wọn bá parí. gbèkìlẹ̀ fi mọ́rọ̀ yàtọ̀ sóbìn. sòróbìnrin ò lè yí padà kọ́dọ̀kùn صح ولا لا؟ àmọ́ ẹ̀yìn nísìn àmọ́ bẹ́ẹ̀ ṣe ń sáyé wọ́n lè pẹ́ náà ó ṣeéṣe o wọ́n sọjú rí rẹ̀ wọ́n láìpẹ́ sọjú rí rẹ̀ náà kì sàárín kútúbà tígbà tí wọ́n sálámà bí wọ́n bá jọ dàrán. ṣe jẹ́ mẹ́rin. so àdìsí tó wá tẹ̀lé ó jẹ́ àdìsí Abdullahi bin Umar radiyallahu anhuma sọ wípé. laysa ala musafirin jumu'a kò sí jumu'a kan tọ́jọ́ ràn yàn pé ká lọ lórí onírìn àjò onírìn àjò lílọ sí jumu'a kìí ṣe ọ̀ràn yàn lórí rẹ̀ wọ́n á sọ pé musafirin gbogbo òrìn àjò kò bá jẹ́ sáfárù tọ́à kò bá jẹ́ sáfárù màásìyà kò bá jẹ́ bí sáfárù tọ́à bí hajj bí jihad bí tijara ìrora jẹ́ màṣúyà rẹ sọ́sọ́rù tó ti ń lọ ṣe kọ́tù tọ́rí tó ti lọ dáná àbí bí tó ti ń lọ láti lọ pààyàn àbí ń lọ ta tẹ́tẹ́ tó gbogbo orúrin àjò báyẹn èyí owó lè jẹ kò síjúmọ́ àtọ́jọ́ràn ẹ̀ lórí ẹ̀ tó àdìsí yẹn wọ́n tún ní wọ́n gbó náà àtọ̀bọ̀rọ̀ ni ló gbọ́ àwọn àbí ìsinadínlẹ́yìn náà tún lẹ gbogbo wọn náà náà lẹ. sòlákín. So, ẹ eh, bó ti ṣe lẹ́hùn aláwọn àdìsí tó tún pin lẹ́yìn torí ẹ̀ náà àwọn olùmọ́tún kò náà gbígbó nírìn àjò júmọ́ àkì sọ̀rọ̀ yẹn lórí tiẹ̀ náà lè má dá torí pé sọ̀rọ̀ lọ nírìn àjò ló jẹ́ nígbà tó wà ní hajj ó sì lọ sí ní ọjọ́ ọjọ́ bọ́ sí ọjọ́ kàkà ó ṣe níṣó ló ṣe lẹ́yìn náà ó tún ṣe asùr rákà méjì méjì kò sí jùmọ̀ so eléyìí tọ́ka sí pé almusafir la jumu'ata alayhi gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé almusafir gan-an la ida alayhi tí wọ́n sọ pé anabi sallallahu alayhi wa sallam kò sí ìdìrí lórí ìrìn àjò. ok ẹ musafir yẹn sẹ́ńgbà tí ń bẹ lọ́nà ni àbí tó débi tí ń lọ ìjọ méjì mẹ́ta ló fẹ́ ṣe ó ti wá débi tí ń lọ ọjọ́ tí ọjọ́júmọ́ àwọn abá láàrin ọjọ́ méjì mẹ́ta yẹn ọ̀n lọ sí Èkó ọ̀n lọ sí ọjọ́ mẹ́ta júmọ̀ àwọn abọ́ ọjọ́ kejì ṣé musafir náà sì ní ọ̀dìsìn bẹ́ẹ̀ ni torí pé onídàájọ́ kó tún máa ṣe kọ́sù ó sì nídàájọ́ pé tó bá lè gbà rẹ̀ kọ́ àbí tó bá bá wù ọmọ gbà rẹ̀ ọmọ sán ní ẹ̀yìn Ramadan bẹ́ẹ̀ náà ni júmọ̀ à kì í tún sọ̀ràn rẹ̀ lórí rẹ̀ tó ń tí pò ti débi tó ń lọ ó fẹ́ ṣe ìjọ méjì àmọ́ tó o bá lọ sí òtítọ́ o tún ní ṣe sọ̀látù zuhur mọ́ tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ ń bẹ̀rù. táwọn àdìsí yìí wọ́n lẹ̀ ṣùgbọ́n tá a bá kó wọn papọ̀ á rí i pé wọ́n tó láti sẹ̀rí wọ́n tó láti sẹ̀rí bó tilẹ̀ jẹ́ pé àdìsí tọ́ka sọmọdé. So kò sí yapa láàrin àwọn olùmọ̀ pé jùmọ̀ kì í sọ̀rọ̀ yẹn lórí ẹ̀yìn sì ti mọ̀ pé tí èso jùmọ̀ náà kọ́ kì í sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ sàmì bẹ́ẹ̀rẹ̀ awúlá kí jùmọ̀ ọmọ jẹ́ ọ̀rọ̀ yẹn lórí rẹ̀. ṣùgbọ́n ẹrú gbogbo àwọn olùmọ̀ náà sọ pé yẹs kì í sọ̀rọ̀ yẹn lórí àṣà àwọn ẹ̀ pé kí sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n Imam Shafi ni tó bá ti darúgbó kọ́ wa àwọn nífẹ̀ẹ́ sí pé kọ́ wa bọ̀tà àwọn ọmọlẹ́yìn Imam Shafi àwọn tún lọ́rọ̀ kan ọ̀ràn ẹ̀ ní kárúgbó wa. however ní táwọn wò ní pé tí wọ́n bá sọ pé sọ̀láàtì obìnrin nílé ó ju kó wá sí mọ́ṣáláṣí lọ gbé arúgbó kọ́. sáhọ́ lẹ́lẹ́ so because tí ọba ti rúgbó gbogbo ojú ọmọ tẹ̀lé gbogbo ibi tó bá wọ̀ lójú ọmọ àtẹ̀lé àmọ́ tó bá ti rúgbó tẹ́kẹ̀ bá ti kájọ tọ́kájọ tọ́kájọ dípò kójú ọmọ àtẹ̀lé wọn lójú ọmọ sọ̀rọ̀ kìí ṣe lẹ́yìn torí wa salatuhunna fi buyutihinna khayr ọ̀kárí gbogbo obìnrin kọ̀bá àti rúgbó kọ̀bá àmọ́ ti rúgbó torí kullu saqitatun laqita kò sí ń tọ́jú abọ́tí ọ̀rẹ́ ni kò so nítorí di eléyìí ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n yẹn kò lágbára gbogbo obìnrin kì í sọ̀rọ̀ ẹ̀ lórí àmọ́ tí wọ́n bá lọ o ó ti tó wọn ní tuntun máa ṣe sọ̀látò gbóòrò má lọ́jọ́ yẹn ṣùgbọ́n tí rípa nàbí sallallahu alaihi wasallam ni ẹ mọ́kọ̀ fún wa ṣùgbọ́n tí wọ́n bá lọ kún ọ lọ lẹ́ni tí kò sọ̀sọ́ síbẹ̀ làwọn obìnrin ti wá rí lónìí la hawla wala quwwata illa billah tísàlẹ̀ apàtì júmọ̀ àwọn máa wọ̀ wọ́n gbégélé ta pampa sórí wọ́n á rọra fi abẹ́rẹ́ kan mú ìròrí kan tí wọ́n bá gbélé bíi àsíá so àwọn ẹ̀yà súnà nù láwùjọ tí ó ti sí súnà. so nítorí di eléyìí àwọn lọ́fíńdà kọ́ mọ́ ànábi sì ní ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sára lọ ẹ gbọ́dọ̀ soge lọ so gbogbo eléyìí ká páyọ̀ lọ́rùn ká páyọ̀ rẹ̀ o sọ àwọn obìnrin nìyẹn jùmọ̀ àti sọ̀nà lórí àmọ́ tí ẹ bá lọ marhaba. aláàárẹ̀ tí ọba rọrùn fún kì í sọ̀nà rẹ̀ bákan náà onírìn àjò kì í sọ̀nà lórí rẹ̀ náà ni pé kó lọ sí aljumu'a torí gbogbo ìrìn àjò anabi sallallahu alaihi wasallam orí jùmọ̀ à ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni eid kì í sọ̀nà lórí onírìn àjò rẹ anabi sọlá àṣìlẹ kò ṣe sọláàtù lẹ́yìn lórí ìrìn àjò. àwọn ará oko ńkọ́ àdéhìí ọ̀sán bíi wọn làwọn ará abúlé kó wa bá a sọ pé gbogbo ìdílé mẹ́ta mẹ́rin náà lọ kó tó pàdé lékejì ó tún rìn kó tó pọ̀ sàn àwọn ilé yẹn òǹkà wọn kò tó etí wọn lè sùjọ tí ìlú ó fi jẹ́lù tó nítorí ẹ kò síjú máa lórí kò síjú máa lórí ọ̀hún torí pé nísìnyí ẹ̀yin mẹ́rin márùn-ún náà lẹ́ ń gbé bẹ́ẹ̀ á pẹ́ fẹ́ ṣojú máa ẹ dákun ẹ lọ sílùú tó súnmọ́ yín kò sí ní àbọ̀rọ̀mọdára yín láàmú ẹ sì sọ láti dó òrùka lóko tó kọ́ ilé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin. so eléyìí jẹ́bi tá a dúró sí lónìí ó ń tọ́ka sí bí ẹ̀sìn Islam bó ti ṣe jẹ́ pé rọrùn ni kò sí wàhálà ń bẹ gbogbo tí wàhálà bá ti wà ń bẹ á rí i pé ìdẹ̀kùn dé àdéhìí yẹn pàápàá àdéhìí ta kankan nípa onírìn àjò aláàárẹ̀ ọmọdé kékeré bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tó ń túmọ̀ sí pé al-mashaqqatu taglibu at-taysir. gbogbo wàhálà ó máa ń bí ìdẹ̀kùn ọlọ́run bá kó sí ìdẹ̀kùn fún gbogbo wa láyé àtọ̀kìyàmà kó ṣe ọ̀rọ̀ gbogbo wa lè tí ó rere láyé ń bí àtọ̀kìyàmà kó fún alágbóye tó péye nínú ẹ̀sìn wa nítorí máa ń ṣe àdúà. rárá àní tẹ́wọ̀ àní tẹ́wọ̀ rárá rárá ìmáàmù náà ní tẹ́wọ̀ rárá rárá tó bá wù ọ́ kàn lè máa fọ́ màkà rẹ̀ ṣàpèjúwe sàmà ní tẹ́wọ́ àyàfi tí ìmáàmù bá tẹ́wọ́ nígbà tí ń tọrọ òjò xọ́ọ̀sà ó ń tọrọ òjò ọ wá gbọ́ sókè àwọn náà gbọ́ sókè yàtọ̀ sílẹ̀ ìkọ̀tọ̀ súnà lẹ́yìn àmì tó máa ṣe kò ń ṣe àmì kò ní aṣọ ariwo lẹ̀ náà àyíká bíbà tí máa dákọ̀ ànábì ni wàá sọ sallallahu alaihi tó fi pé wọ́n sọ láì jẹ́ pé ẹnìkan oṣù bàlágà látàrí pé màníyì jáde lábẹ́ rẹ̀ obìnrin náà bẹ́ẹ̀ pẹ̀lú àfikún nǹkan oṣù tàbí oyún láì rí nǹkan oṣù òun lè má mọ̀ pé nǹkan oṣù ló dé àmọ́ aróyún fàṣẹ mọ̀ pé ẹni tí ọba bàlágà kì í lóyún ẹni tí ìbá ṣe nǹkan oṣù kì í lóyún tó gbogbo eléyìí wá ṣẹlẹ̀ ó ti tó láti sọ pé bàlágà kò bá àjọ ọmọ ọdún mẹ́sàn-án àmọ́ àrámì kankan kò sí gígùn mú bẹ́ẹ̀ kò sí hurungba ń bẹ ara mi tó ṣùgbọ́n sáàmù adúró láéláé ni ara o tó máa ti pọ́n ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti bàlágà kò bá jọkùn kò bá jòkùn. ìpínlẹ̀ ìtumọ̀ sí pé àwa Islam làwa ń tẹ̀lé òfin làwa ń tẹ̀lé látọ̀dọ̀ ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam sọ ọ̀rọ̀ pé bóyá eighteen years kìíní kan eléyìí àwọn òyìnbó ni wọ́n á mọ̀ kó sí tá a fẹ́ fi ṣe ẹ̀sìn mọ̀ kóun náà kìí ṣe gbogbo olóyìnbó olóyìnbó wà tó jẹ́ sixteen àwọn ìtọ́pọ̀ jù ní eighteen gbogbo àti sixteen àti eighteen kò sí tá a fẹ́ fi ṣe náà ààrẹ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ àtúntà àbí ìlú tó bá ti mú wá bá ti kọ́ káyà tó wà sọ. yéésì lẹ́yìn la gbà lérò ayọ̀ ẹ̀yọ̀ kan tí ó kà níbẹ̀rẹ̀ tó ń fi ń pa àwọn èèyàn lọ sí ti pọ́n pa ọ̀lọ́ ọ̀dà so ṣùgbọ́n kèsì lẹ́yìn ní ta gbà lérò gangan gangan yẹn nípa káwọn àyà tí ó wà nínú kútùbà rẹ̀ púpọ̀ káwọn àyà yẹn pọ̀ kó wá jẹ́ pé n tó gbà lérò pẹ̀lú àwọn àyà tó mú wà hàn ẹni pọ̀ fẹ́ rán àwọn èèyàn létí kì í sáyẹ̀ yọ̀kan ìyẹn ni pé ó mú wa wọ́n pọ̀ láwọn oríṣiríṣi ààyè so wàá mọ máwọn àyàwó tó wà relevant symptom sọ so wàá mọ wá fi rán àwọn èèyàn létí kódà ọkàn fẹ́ kọ̀ fún wa láti máa jẹ rìbá kò tó pé sẹ́mi àmọ́ pọ́lọ̀ ń ṣe rìbá léwọ̀ alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu mina al-mas nígbà tó bá túmọ̀ rẹ̀ fún wọn tó bá yé wọn ọ̀ràn wọn létí nu fọlọ́mọ kúkú ṣe kínní ilé wọ aburú tí sì ń bẹ sátúbọ̀tán rẹ̀ ni ọlọ́mọdé ọjọ́ tèmi àti tẹ̀yìn tòun sì tún máa lọ nígbà tó bá tún sọ̀rọ̀ débì kan oníṣàpẹ̀tọ̀ rìbá o kọ̀bá kéré kọ̀bá pọ̀ o ọlọ́wọ́ bá ṣe lé wọ láyọ̀ lẹ́dínà àmùnù láti kòlò rìbá ọgbọ̀ yóò jẹ́ pé àwọn aya yẹn wọ́n fi rán wọn létí ni kì í kàn ṣe pé ọ̀rọ̀ tí mo sọ ẹ̀rí rẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ ẹ̀rí rẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ ẹ̀rí rẹ̀ ni nǹkan mìíràn wọ́n gbà lérò sódà tí wọ́n aya yìí ìrántí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni á tó ń ti sọ ẹ̀rí rẹ̀ nígbà tó ń bá ń sùn àmọ́ àwọn àyà tí wọ́n máa mú àánú kútúbà wọ́n á máa gbé gbọ̀nà tí wọ́n máa túmọ̀ sí pé mò ń fi ń ṣe kí mo fi ràn yín létí mi náà. Thank you. ẹ ọ̀rọ̀ táwọn olùmọ̀ ń sọ níbi táwọn mùsùlùmí tó bá ti wà in order àwọn kèsì rọ àwùjọ táwọn èèyàn kàn ṣe tó wù wọn àwọn kan àwùjọ táwọn èèyàn ṣe tó wù wọn lẹ́nu kèsì júmọ̀ àpọ̀ kèé ṣe wàhálà júmọ̀ àpọ̀ kèé sùn ní wàhálà lópin ìgbà tó pé bùkátà ló bí púpọ̀ rẹ̀ kèé pé púpọ̀ jàmá ló bí púpọ̀ júmọ̀ bùkátà tiyín ló bí júmọ̀ púpọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn kì í ṣe wàhálà òun fúnra rẹ̀ but a nídìí láti ní àsìkò kan tó wà fixed tásìkò dóòrù bá ti wọlé kótóbà ti bẹ̀rẹ̀ níbikíbi mọ̀tàbà sì fi rí ìṣẹ́jú báyà ti parí kótóbà ti ṣe sọ̀lẹ́ ẹ̀ àmọ́ ibi tí ṣóòdọ̀ bá ti pọ̀ táwọn èèyàn ti ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ táǹkà ń jẹ ló kọ́ pé àwọn ń tẹ̀sìn ọlọ́run jẹ so ẹ wò júmọ̀ àwo ilé tí wọ́n ṣe ní kíá tí òòrùn ti yẹ̀tàrí wọ́n bẹ̀rẹ̀ kútúbà tí wọ́n sì sọ kútúbà eléyìí ti tó à pé gbogbo ojúmọ́ torí pé islam ò ní wọ́n mọ̀ nǹkan tí ọ̀rọ̀ rùn gbogbo juma àní kò dúró dà á tó oúnjẹ olóòótọ́ á mọ̀ eléyìí lè túmọ̀ sí kíkọ́ ọmọ sí sọ̀látù dóòrò lẹ́yìn ìgbà tá kẹ ní pé ìgbà tí màá fi bẹ̀rẹ̀ wọ́n ti yan ìmáà tó àwọn fúnra wọn ní ẹ̀yọ̀ rẹ̀ ní tí ò sí ìdíje ọdún kan ló kà gbà fún wọn ìyàwó wọ́n ti rí àti kí làwọn mẹ́rin àwọn kò sí ìjọba. ìfaradà tó ń bọ̀ wá dà nígbà báyá yóò dà àwa rẹ̀ aláìpé fún pélékè lára ẹ̀yìn ní àwọn ọmọ ìjọba mẹ́tọ̀ jùmọ̀ àwọn ọ̀dọ́ tí ó ti kú nínú ọgbọ́n. kí wàá ní tí ẹrù pé ọ̀dọ́ àbáwọn àgbàgbà tó wà ní ìlú láti ṣe àtúnṣe àbí tí ẹrù torí àwọn ọmọ ìjẹ́ ìbáwọn tí wọ́n ti yàn báyìí àti kí àwọn ìtọ́wọ́ ìjọba mẹ́tọ̀ tó ti ń gbà tó sì sọ pé wọ́n fẹ́ rọ̀ ní àwọn ó àkọ́kọ́ ni pé kí èso yè lọ́jẹ̀ èso yè lọ́jẹ̀ dípò pápá rọ̀ lóye torí pé ó ń síwájú wa ọ̀la ìsíwájú nǹkan léwu ìyẹn ni pé èmi ń síwájú yín lọ sọ́dọ̀ ọlọ́run níbi tó ẹni tó dáa díẹ̀ jù níwọ̀nba nínú wa ní ìwọ ọlọ́run ó ní atòlẹ́yìn rẹ̀ tòun ájọ́ daràn jù ẹ̀wọ̀n pé wàhálà ni. so àkọ́kọ́ ń gbà tẹ yàn yẹn àwọn tó yàn ẹ rí i pé kí ni wọ́n rí tán fi yàn kò ní nítumọ̀ láwùjọ torí pé àwọn ẹni tó yàn nílé ìmáàmù gan àwọn náà mọ̀ kankan téèyàn á mà téèyàn fi ṣe ìmáàmù àwọn pé wọ́n kàn lè rí pẹ́nu rẹ̀ dùn àbí kínní kankan àbọ̀n ló kéwú máa wí láwàní so wọ́n mú tẹ̀sùbáà ká wọ́n lè gbé ẹ àbẹ́mọ̀ ṣe lè máàmù fún wa ẹjẹ́ àyàn iná ló máa ń ṣẹlẹ̀ ní lẹ́wù àwọn àlùkò kanlẹ̀ yorùbá náà ẹnikẹ́ni tó ń yan lèmáàmù náà òun ga kí lọ́mọ tòtó bá ti wá débẹ̀ tẹ́lẹ̀ yóò máa ṣe láhàwùlà ọ̀lọ́pọ̀ tẹ́ eléyìí wá so ntí ẹ bá lè ṣe ní lẹ́wù lùkọ̀ọ̀kan náà lẹ́ ṣe ní lẹ́wù àdúgbò kọ̀ọ̀kan kò sí wàhálà kò sì sí jàǹbẹ̀ so ẹ̀yin ló ń ṣe ìmáàmù lólórí tòtó bá pín tẹ́ máa ń sọ ẹ bá jódòdò ó sì dá yín lójú pọ́ta pẹ̀sìn ọlọ́run tó jẹ́ níwù dáadáa gbogbo yín sọ pé ẹ̀fẹ́ ní ìmáàmù ó sì rọrùn mọ́sálà mọ́sálásí kìí ṣe lè bàbá yìí nìkan ẹ̀hẹ́ntẹ́ni tí máa ń síwájú fún wa tí ọba tọ́ sí kò lè ṣeé ṣe kápẹ́ yìí náà lẹ́ gbé débẹ̀ yóò tún adọ́kọ mọ́ yín gbá ẹ̀yin náà sì mà láwùjọ tiwa ní àwùjọ Yorùbá wàhálà tí ó ṣẹlẹ̀ ní pé ẹ̀ní lè sọ ẹ̀ní lè pẹ́ yọ àbẹ́ ẹ̀kọ́ ni torí jọ́tù náà ti jẹ́ lèmáàmù ni ó tún máa forí jágbó ògùn ká gbẹ́ni tó bá ní ìwọ̀n máa ṣe tó òun fẹ́ máa pààyàn tòdínú tó jẹ́ pé kìí ṣe páwọn èèyàn náà máa ń tọ́tọ́ wọn ò ní lè sọ tí wọ́n máa bẹ̀rù pé ó lè pa wọn ó lè pa wọn ó lè pa wọn náà ni òsì jẹ́ àwùjọ torí pé wọ́n pa àwọn wọ́n pa àwọn ọlọ́nkọ́ ni máa pààyàn láwùjọ yorùbá so ṣùgbọ́n ṣé títí ìgbà wo lẹ́yìn ọmọ àtò lẹ́yìn rẹ̀ kọ́ máa bà yín lẹ́sìn jẹ́ yọ̀dà yọ̀dà yọ̀dà yọ̀ máa peléke sí ìgbà wo lẹ́yìn wà lè ṣe sùúrù dà tí ọmọ kó yín lẹ́sìn dà kòtò rẹ̀ ló ṣe jẹ́ pé ẹ lè yín àwọn olùmọ̀ tí wọ́n lóye so ẹ wàá dọ̀rọ̀ yẹn lẹ láì jẹ́ pé nìkan tí ì máa ń tẹ́fẹ́ sọ torí pé tẹ́ bá sọ̀rọ̀ kalẹ̀ fún yorùbá kó tó dijọ́ jókòó gbogbo ẹni tẹ́lẹ̀ ah kíni ayọ̀ ni kíni kíni bẹ́ẹ̀ ah tọ́ba dijọ́ tẹ́ bá jókòó ẹ̀yin nìkan lẹ́rìíra yín o kékeré ni arò lọ wájú atúrò lọ ẹ̀yin nìkan sáàmù àti bíi tiẹ̀ so lọ́sàá ló jẹ́ pé gbàtẹ́yìn ti mà pé ti ń ṣẹlẹ̀ nu àti ròyìn ròyìn tẹ́ bá jọ mọ̀ pé ẹ wà sincere tó ẹ wàá pe àwọn àáfàá kan wá láti ta gbẹtọ ọ̀rọ̀ ìmáàmù ẹjọ́ ìmáàmù la fẹẹ fi sùn ẹ nífẹẹ pẹ fẹẹ yọ ẹjọ́ rẹ̀ la fẹẹ fi sùn ẹ̀sùn báyìí ẹ̀sùn báyìí ẹ̀sùn báyìí là ń fi kàn àwọn ọmọ nípa Islam àmọ́ sí ní tí wọn ń sọ tí wọn ń wí nǹkan dà tó bá bá àwọn èèyàn lójijì pẹ̀lú ògbó Ọlọ́run ẹ rí tó méjì mẹ́ta ni wọn tó sòdodo kọ́dà á rí nínú èèyàn mẹ́ta ni tí sọ pé ẹ̀ tọ́sílẹ̀ máa mú wọn orí rẹ̀ lẹ́yìn wà gùnlé ìyẹn níjọ́ jáde lẹ́nu ní yorùbá level nù o àwọn tó wá pé ẹ̀yà mi level kò nídìí gbogbo process yẹn kíákíá ni ọ̀ọ́tọ́ sí kó mẹ́ẹ̀ alùpùpù fún mi subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka